ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ìròyìn mẹ́wàá ni ó dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹwà bùnmi akínúbì ni oníròyìn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ arábìnrin ọmọ ọdún mọ́kànlélógún kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Grace Ishiagu ni àwọn ọmọ gọ̀fẹ́ kan ti ṣe ní ọṣẹ́ o ní ilé ìjọsìn kan ní àgbègbè Akínyẹlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin yìí èyí tí ó jẹ́ ọmọ iléèwé gíga ti Òkè Ògùn Polytechnic ni àwọn ọmọ gọ̀fẹ́ kan ti ṣe ikú pa ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ aṣojú alùkóró ti ìpínlẹ̀ náà SP Olúgbéngà Fádèyí ni ó sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ kan wípé ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ sí olóògbé Grace Ishiagu ní inú ilé ìjọsìn ti agbègbè Ìdíọ̀rà ti Ṣáṣá èyí tí àwọn aṣekúpani yìí fi àdá fọ́ orí arábìnrin náà ó sọ wípé àwọn ọlọ́pàá ìlú náà ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà ní pẹrẹu tí òun sì ní ìdánilójú wípé ọwọ́ ṣìkún ìjọba àti àwọn ọlọ́pàá yóò tẹ àwọn oníṣẹ́ ibi yìí láìpẹ́ sp gbẹ̀ngà tẹ̀síwájú wípé àwọn ń béèrè fún àròyé òtítọ́ àti òdodo láti ọ̀dọ̀ àwọn ará ìlú agbègbè náà láti jẹ́ kí ìmọ́lẹ̀ tàn sí ọ̀rọ̀ náà ó sọ wípé òkú arábìnrin yìí ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn ti adéọ̀yọ́ ní agbègbè ring road ní ìlú ìbàdàn láti ṣe ìwádìí irú ikú tí ó pa arábìnrin náà arákùnrin kan ní agbègbè náà fi tó àwọn akọ̀ròyìn létí wípé kí wọ́n má ṣe fi àmì ìdánimọ̀ mọ òun nítorí wípé arábìnrin Grace Oṣiagu ni wọ́n fi ipá bá lò tí wọ́n sì pa àti wípé irú ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ sí arábìnrin Barakat Bello tí wọ́n fi ipá bá lò tí wọ́n sì pa ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tí a wà yìí àti arábìnrin ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n olóyún oṣù méje kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Asisat Ṣòmùyíwá ni wọ́n pa ní ọjọ́ karùn-ún oṣù kẹfà yìí tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí sì ń ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìlú Ìbàdàn. Gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin ni ìyẹn Naira Marley ni àwọn ènìyàn tún ti bí ẹnu àtẹ́lù o látàrí bí ó ṣe rú òfin tí ó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn búburú ní COVID-19. Olórin Naira Marley ni àwọn ará ìlú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ti bu ẹnu àtẹ́lù nítorí pé ó lọ sí ìlú Àbújá láti lọ ṣe eré orin ìyẹn concert tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì péjú pésẹ̀ sí ilé ìwòran ti Silverbird ní ìlú Àbújá láti wo orin náà bí ó ṣe ń kọ ọ́. àwòrán lóríṣiríṣi ni ó fi hàn lórí ẹ̀rọ ayélujára wípé àwọn tó péjú pésẹ̀ láti wo olórin yìí ni wọn kò fún ara wọn láyè ìwọ̀n tó tójú èyí tó jẹ́ òfin tí ìjọba àpapọ̀ fi lélẹ̀ láti dínkù ìtànkálẹ̀ àrùn COVID-19 gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìí kan ti sọ fún akọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun wípé olórin Naira Marley ni ó gbọ́ wípé ó rú òfin tí ìjọba fi lélẹ̀ èyí tó rọ̀ mọ́ kí ọkọ̀ tàbí ènìyàn má ṣe rìn láti ìlú kan sí ìkejì pẹ̀lú arábìnrin ìlú mọ̀ọ́kánì Kim opera, tí àwọn méjèèjì sì lọ láti ìlú Èkó sí ìlú Àbújá láti lọ kọ orin ó tẹ̀síwájú wípé eléyìí ló wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn èyí tí olórin Naira Marley fojú ba ilé ẹjọ́ gíga ti ọgbà ní ìlú Èkó látàrí rírú òfin tí ó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn búburú ní COVID-19 èyí tí gbajúgbajà eléré orí ìtàgé Fúnkẹ́ Akíndélé Bello nígbà tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú ọkọ rẹ̀ Abdulrasheed Bello tí àwọn ènìyàn mọ̀ sí JJC Skills. Òjò àrọ̀rọ̀dá ni ó ti fa omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù èyí tí ó sì ti wó ilé tí ó lé ní ọgọ́rùn-ún ní agbègbè Eket ní ìlú Akwa Ibom ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn ará ìlú ti ìjọba ìbílẹ̀ Eket fi tó àwọn akọ̀ròyìn Orísun tẹlifíṣàn létí látàrí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe sọ àwọn ọ̀ọ́dúró ènìyàn di aláìnílé mọ́ arákùnrin Ubong Mark èyí tó jẹ́ ọmọ ìjọba ìbílẹ̀ náà ṣe àlàyé wípé òjò àrọ̀dá yìí ni ó bẹ̀rẹ̀ ní aago mẹ́ta àárọ̀ títí dé aago méjìlá ọ̀sán tí ó sì sọ àwọn ọmọ ará ìlú agbègbè Edem Udo Grace Bill Marina Junction Udo Omo Stadium Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ di ẹni tí kò nílé lórí mọ́ arákùnrin mark ṣe àlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ látàrí wákàtí púpọ̀ tí òjò náà fi rọ̀ àti wípé kòtò ìdaminù tí ìjọba ṣe sí àwọn agbègbè wọ̀nyí ni kò dára bíi ti tẹ́lẹ̀ mọ́ tí oríṣiríṣi nǹkan sì ti ń dí kòtò ìdaminù náà èyí tí kò fààyè gba kí omi àgbàrá kọjá lọ tí ó sì ń mú kí àwọn omi wọ̀nyí dágún sí ojú kan tí wọ́n sì ń wo ilé lọ́pọ̀lọpọ̀ arákùnrin mark sọ wípé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí ni kò ṣẹ̀ máa ṣẹlẹ̀ o èyí tí ó sì tó bí ọdún méje take two èyí tí ó sì tó bí ọdún mẹ́jọ tó ti ń ṣẹlẹ̀ ó tẹ̀síwájú wípé eléyìí tó ṣẹlẹ̀ ní ọdún yìí ló tún ní agbára nítorí wípé òun pẹ̀lú àwọn ọgọ́rùn-ún ènìyàn ni kò ní ilé mọ́ tí òun sì pàdánù àwọn nǹkan òun ní òun bíi ìwé òun ẹ̀rọ amóhùnmáwòrán ibùsùn ẹ̀rọ kọ̀ǹpútà alágbèéká òun àti àwọn ohun mìíràn àti wípé àwọn tó ní ṣọ́ọ̀bù ní agbègbè náà ni wọ́n ti pàdánù gbogbo ohun ìní wọn àti ọjà wọn. lákòótán arákùnrin mark rọ ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀ akwa ibom láti gbà wọ́n kí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ nítorí ìṣòro omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ni ó jẹ́ ògbóǹtagìrì ìṣòro fún wọn ní agbègbè náà. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin tó ń tàwọn alátìlẹyìn aṣòfin Iyìọ́lá Omíṣọ̀rẹ́ ṣe ìpàdé bí wọ́n ti sọ wípé àwọn kò ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP Sekinat Ọláìdé Rájí ló jábọ̀ ìròyìn náà ẹ jẹ́ ká lọ gbọ́. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó ń ṣàtìlẹ́yìn fún aṣòfin yọlá omíṣore àti ẹgbẹ́ àwọn obìnrin tó jẹ́ alátìlẹyìn rẹ̀ ìyẹn omíṣore youth support forum àti omíṣore babes ẹ̀ka ti apá ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ifẹ̀ títako ìròyìn tí ẹgbẹ́ òṣèlú pdp sọ wípé àwọn ẹgbẹ́ ọ̀hún ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ méjèèjì tó jẹ́ olólùfẹ́ aṣòfin yọlá emeritus omíṣore sọ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ nítorí ọmọ ẹgbẹ́ òṣèlú apc tọkàntọkàn làwọn jẹ́ lọ́jọ́ àìkú ni àwọn ẹgbẹ́ alátìlẹyìn méjèèjì ọ̀hún ìyẹn oy NYSF àti Omiṣore Babes pàdé ní ilé kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Tajudeen Ọláníyì Ẹniafẹ́ Lawal tí wọ́n sì ṣe ìpàdé pẹ̀lú kọmíṣánná ọ̀hún láti ṣàlàyé ọ̀rọ̀ wọn lórí àhesọ tí ẹgbẹ́ òṣèlú PDP gbé jáde wípé àwọn alátìlẹyìn aṣòfin Omiṣore ti di ọmọ ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ìròyìn tí ẹgbẹ́ PDP sọ wọ́n ní àwọn ìyá ọ̀hún tó ń jẹ́ Omiṣore Babes àti àwọn ọ̀dọ́ àtàwọn bàbá àgbàlagbà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Omiṣore Omisore Youth Support Forum OYSF náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ní ilé aṣòfin kan tóun náà ṣẹ̀ṣẹ̀ di ọmọ ẹgbẹ́ PDP ìyẹn aṣòfin Fáṣọgbọ́n tó jẹ́ aṣojúṣòfin àná tó ṣojú Ifẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ̀wẹ̀ ẹgbẹ́ OYSF ló kọ́kọ́ ṣe ìpàdé pẹ̀lú kọmíṣánná náà èyí tí ọ̀gbẹ́ni Raphael Akínsọlá darí àwọn olùdarí ìjọba ìbílẹ̀ wọn àti àwọn olórí ẹkùn ìdìbò wọn náà ló wà níbẹ̀ wọ́n fi ìgbáradì wọn hàn láti rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC ló ń ṣíwájú nínú àwọn ìdìbò tí yóò máa wáyé nípínlẹ̀ Ọ̀ṣun pàtàkì jùlọ ní Ilé Ifẹ̀ wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí Alhaji Lawal láti rí dájú wípé wọ́n ṣe ẹ̀tọ́ tó tọ́ fún wọn bákan náà ẹgbẹ́ àwọn obìnrin tó jẹ́ olólùfẹ́ alátìlẹyìn òṣèlú aṣòfin emeritus yọlá omíṣore èyí tó ń jẹ́ omíṣore babes ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ apá ìlà oòrùn ifẹ̀ náà ṣe ìpàdé pẹ̀lú kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé náà lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ̀wẹ̀ àwọn tó tún wà níbi ìpàdé náà ni aṣojúṣòfin tó ń ṣojú apá ìlà oòrùn ilé Ifẹ̀ ọ̀nàrẹ́bù ọlájídé martins adéyẹyẹ aṣojúṣòfin àná ọ̀nàrẹ́bù akínwálé akínwọlé ṣàfìríyù omílàjì alága agbègbè ìdàgbàsókè Ifẹ̀ Òòyè ọ̀nàrẹ́bù Ganiu Ẹgbẹ́túndé ọ̀kan lára àwọn aṣíwájú ẹgbẹ́ APC ní ilé Ifẹ̀ Káyọ̀dé Akíntìfọ́nbọ̀ ọ̀nàrẹ́bù Olúbísí Awówọlé ọ̀nàrẹ́bù Joseph Awórẹni ọ̀gbẹ́ni Túndé Owójọrí àti àwọn alága ẹkùn ìdìbò tó ń tàwọn ọ̀tọ̀kùlú mìíràn ló tún péjú pésẹ̀ ṣe ìpàdé ní ilé kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Honourable Tajudeen Ọláníyì ẹni afẹ́ Lawal nínú ìpàdé ọ̀hún ni wọ́n ti parí aáwọ̀ tó wà láàárín àwọn ọmọ ẹgbẹ́ náà nígbà tí arábìnrin Níkẹ́ Adéwọyìn sọ̀rọ̀ lórúkọ àwọn obìnrin ọ̀hún tó ń jẹ́ Omiṣore Babes ó ní àhesọ pátápátá ni ìròyìn tó jáde wípé àwọn ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ó ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá ó ní láti àìmọye ọdún làwọn ti ń ṣe àtìlẹ́yìn fún ọ̀nàrẹ́bù omiṣore àwọn yóò sì tẹ̀síwájú nínú ṣíṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ ìṣèlú APC wọ́n wá gbóríyìn fún aṣojúṣòfin Ọlájídé Adéyẹyẹ àti kọmíṣánná náà fún pípè wọ́n papọ̀ fún ìpàdé láti jíròrò lórí fífi ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n sì lè kó èrè tó wà nínú ìlàkàkà wọn fún ìtẹ̀síwájú ètò òṣèlú Ilé Ifẹ̀ jọ Alhaji Tajudeen Lawal ṣèlérí fún láti máa gbà wọ́n láàyè láti rí i nígbàkúgbà tí àwọn obìnrin náà bá fẹ́ rí i ó sì rọ ẹgbẹ́ omiṣore babes láti fi ẹsẹ̀ múlẹ̀ tẹ̀síwájú nínú rírí dájú wípé ẹgbẹ́ ìṣèlú APC ló ń gbégbá orókè nígbà gbogbo bí ó ti ṣèlérí fún wọn láti máa rí i wípé wọ́n rí ẹ̀tọ́ tó tọ́ sí wọn gbà nígbà gbogbo Sekinat Ọláìdíraju. ẹ káàbọ̀ padà àwọn ènìyàn ní ìpínlẹ̀ Kebbi ti ń kan sára sí gómìnà Bagudu fún iṣẹ́ takuntakun èyí tí ó ń ṣe láti ọdún márùn-ún tí ó ti dé orí ipò Táíwò Hasan Adélékè jábọ̀ ẹ jẹ́ kí a lọ gbọ́ tí àsìkò yìí ni àwọn ènìyàn ní ìpínlẹ̀ Kebbi kan sára sí gómìnà ìpínlẹ̀ náà sẹ́nitọ̀ Àtíkù Bàgúdẹ̀ fún iṣẹ́ takuntakun tó ti ń ṣe fún wọn láti ọdún márùn-ún tó ti gorí àlééfà bí a kò bá gbàgbé wípé ọjọ́ kejìlá oṣù kẹfà ló pé ọdún márùn-ún gẹ́rẹ́gẹ́ tí gómìnà Bàgúdẹ̀ ti gun orí àlééfà tí àwọn ará ìlú sì sọ sí bó ti ń ṣiṣẹ́ rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ìrìnkèrindò tẹlifíṣàn Orísun tuntun dé ọ̀dọ̀ ẹni tó jẹ ọba yorùbá ní bredinkebi alhaji seidu sakibu aderọgba kò sà ìlú gómìnà ní ọ̀gọ́ ẹnu fún iṣẹ́ takuntakun tí ó ti ṣe láàrin ọdún márùn-ún ẹ jẹ́ ká gbọ́ bó ṣe sọ. mo fi àsìkò yìí bá gómìnà wa àtìkù tó jẹ́ fọ́mà senate tẹ́lẹ̀ tọ́lọ́run sì tún gbé fún wa gẹ́gẹ́ bí gómìnà nísìn òun bá yayọ̀ ọdún karùn-ún lórí àlééfà nítorí pé kì í ṣẹni tó yẹ ká mọ́yọ̀ fún kò ń lo ẹlẹ́yàmẹ̀yà kò sí ọdún tí ó dé tí èso jíṣe fún gbogbo àwa àlejò lásìkò rẹ̀ yínná òpópó kò gbẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn ojúṣe àwọn ètò pẹ́pẹ̀pẹ́ náà ń lọ lẹ́sẹẹsẹ àkàtún wá rọ̀ wọ́n kí wọ́n gbìyànjú tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pínṣẹ́ àwọn aládàáṣe pẹ́pẹ̀pẹ́ pẹ́pẹ́ bíi kí n kọ́ngílá kí wọ́n jẹ́ kóun ní ọ̀tún fọ́ká kí kálukú tó lórí tẹlẹ́mù ní ó lè gbádùn ọlọ́run ọba aláàánú yá máa fún ní ìjọba náà ṣe ẹ̀mí gígùn àtàlàáfíà ara ọlọ́run fi jíǹkì wọn àti wọn fẹ́ kí wọ́n máa gbà mẹ́rin lọ́wọ́ àwọn olùbádámẹ́rin wọn káwọn olùbádámẹ́rin ní ó sì mọ fún ọ ní mẹ́rin tó da àdúrà wa ni pé ọlọ́run ó fún ọ létòsí nítorí ká gbàdúrà fún ọ náà ní ìrọ̀rùn tiwa náà ọlọ́run tó gbé wọn sí orí àyè yẹn kò ní jẹ́ kí wọn ó sì ṣe gbogbo àwa àlejò náà wà ní kábàámọ̀ àbúrò o àtijẹ àtimú là ń wá níbi tá a wà yìí àní pàdé ohun tí ó jẹ wá nílé làbọ̀sìnmi oko àtọ́jú owó àtọ́jú owó àtẹ̀rẹ̀ á kó de ìlú abínibí wa mo rọ gbogbo wa ẹ jẹ́ á bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kí wọn hùwà bí ọmọlúàbí nítorí ilé la ń wò tàfi sọmọ lórúkọ ọlọ́run ò ní bà wá jẹ́ kò ní fáwọn ọmọ wa kò ní fi wọn bó wa ọlọ́run ó ṣe gbogbo wọn lọ́mọ ọdún ní òun ó sì yàn wọ́n yẹn jù mo wá rọ gbogbo àwa yorùbá ẹ jẹ́ á rántí ilé ilé lábọ̀ sinmi oko ọlọ́run ọba aláàánú kò ní ṣe wá ní bàbá ẹ̀yìn odi lásán ọ lọ bí ẹni tí ò ní dé ọtún wá dé ọ̀dà bí ẹni tí ò lọ bìkan ọlọ́run mọ́sà láwọn rí wa bẹ́ẹ̀ bísímilà ìlàfi. bákan náà àwọn ará ìlú kín ọ̀rọ̀ ọba àdérọ̀gbà lẹ́yìn ẹ̀gbọ́ síwájú sí i. ọpẹ́ ni fọ́lọ́run fún gómìnà wa alhaji Atiku Bagudu gómìnà ìpínlẹ̀ Kebbi fún ọdún karùn-ún wọn ní ní orí àkóso a fẹ́ dúpẹ́ pàtàkì fún àwọn akitiyan ńláńlá tí ẹ fi láàrin ọdún márùn tẹ fi àlórí oyè èkéní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ nípa iná iná ìjọba tá à ń rí lò nílùú kẹ́bí ń báyìí nítorí pé tí ò bá sí pé gómìnà wa bá wa dá sí ọ̀rọ̀ ọ̀nà àmọ́ bá a ṣe ń lo iná sí nílùú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà míì wákàtí méjì ìgbà míì wákàtí mẹ́ta wọ́n á tún gbé fáwọn míì but nígbà tí gómìnà wa bá wa dá sí ọ̀rọ̀ ọ̀nà ní àkókò yìí tí mò ń bá yín sọ̀rọ̀ ìgbà míì wákàtí mẹ́wàá méjìlá a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ wọn nǹkan tí aráàlú tí wọ́n ń gbádùn tẹ́yìn jẹ́ gbádùn nínú ìjọba wọn ìkànnì yìí. ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ kò sí pé ẹlẹ́yàmẹ̀yà ó kópa ribiribi lórí ààbò ààbò èyí gan tiẹ̀ jẹ́ kókó kan gbòógì ààbò fún àwọn èèyàn nílùú ẹ ó rí i pé látìgbà tí gbogbo ẹ̀ ti ń jà káàkiri eh, gbogbo àwọn agbègbè wa ní ọ̀dọ̀ wa níbí báyìí ọkàn wa balẹ̀ à ń sùn tá à ń dojú wa méjèèjì kò sí pé bóyá inú fu àyà fu lọ́dọ̀ wa ó mú ètò ààbò ó mú ní ọ̀kúnkúndùn láì fi igbá kan bọ ọ̀kan nínú lákòótán wọ́n wá rọ gómìnà láti má ṣe gbàgbé gbogbo ìlérí tí ó ti ṣe láti mú ìgbé ayé ìrọ̀rùn bá tẹ́rù tọmọ ní ìpínlẹ̀ Kebbi Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ní báyìí ẹ jẹ́ kí a dáni dúró díẹ̀ ìròyìn náà ṣì ń tẹ̀síwájú.